gbogbo olóògbèjọ sí abẹ́òkúta ìpínlẹ̀dọ̀ láti ṣe àjọyọ̀ bàbá àdínì ti ilẹ̀ ẹ̀gbá ìrìnàjì tẹ̀mítàrọ̀ síkírù láì ṣòwòmí ẹni tó pé ọmọ ọgọ́rin ọdún lókè ìpẹ́ àtúnì gádùnmọ́ wà nílẹ̀ ìlú ọ̀ṣun. àtọ̀rọ̀ gáfárà wọ́n ti rọ àwọn lọ́pọ̀ láyà láti ní ìpamọ́ra kí wọ́n sì kẹ́rẹ̀ wọ́n sì fi ara wọn pẹ̀lú kíkó kíkọ́ láti máa parí áwọ̀ láàrin ara wọn pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà ní ilé wọn igbákejì olùdarí àgbàjọ nasfat nasfat alhaji abdulateef bello ló sọ ọ̀rọ̀ àwọn yìí níbi ètò ìgbéyàwó láàrin fatima adébíyẹ fádàìrò àti olólùfẹ́ rẹ̀ abdulhafiz adébáyọ̀ ní abẹ́òkúta àkókò ayọ̀ àti ìdùnnú ló jẹ́ fún ẹbí Fádàìró àti Adéyẹmí bí wọ́n ṣe péjọ sí Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láti ṣe ayẹyẹ nìkáì fún ọmọbìnrin Fatima àti ọmọkùnrin Abdulhafiz ètò náà bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ìgbéyàwó ní ìpasẹ̀ àṣà níbi tí àwọn ẹbí ọkọ ti gbé ohun èlò ìgbéyàwó láti tọrọ Fatima fún ọmọ lẹ́yìn náà ni igbákejì olùdarí àgbà fún àjọ nasfat alhaji abdullateef bello ṣe ètò ìgbéyàwó ní ìlànà ti ẹ̀sìn islam níbi tí ó ti gba àwọn tọkọtaya tuntun náà níyànjú láti gbé nínú ìfẹ́ gẹ́gẹ́ bí ìlànà àṣẹ ọlọ́run àwọn tọkọtaya náà fi ẹ̀yẹ àti ayọ̀ jó wọlé níbi ètò ayẹyẹ ìgbàlejò ìgbéyàwó ìgbọ́ràn àti ìgbọ́ra ẹniyé alága ìgbàlejò olóyè Olúṣẹ́gun Oyègbàmí gba àwọn òbí náà níyànjú láti má ṣe kó sáàrin àwọn tọkọtaya náà nínú ìgbéyàwó wọn. fọ́nrán ti nípa ti ayẹyẹ ọjọ́bí bàbá àdínì ti Yorùbá ti ṣetán ẹjọ́ ẹ kí a wò àwọn àlejò láti ilé àti lẹ́yìn odi ilẹ̀ wa tó fi dórí gómìnà ìpínlẹ̀ Kogi Yàyà Bello ẹni tí igbákejì rẹ̀ ṣojú fún nígbà tí ó ń fọn rere ọlọ́jọ́ ìbí ó ṣe àpèjúwe bàbá àdínì ńlá ti ìjẹmu àti ti ilẹ̀ ìbá olóyè tèmi táyọ̀ díkìrùláì ṣóòmí gẹ́gẹ́ bí ẹni tí ìgbé ayé rẹ̀ ṣe wo àwòkọ́ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n pe àkórí rẹ̀ ní ọ̀nà láti kọ́ orílẹ̀-èdè tí ó péye ìwà aṣíwájú láti ọ̀dọ̀ àwọn àgbà sí àwọn ìran tó ń bọ̀ olùṣọ́ àgùntàn ìjọ the lateran assembly olùṣọ́ àgùntàn Túndé Bákàrè gba àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú láti wo àwòkọ́ṣe àwọn tí ó ti ṣe àṣeyọrí ní orílẹ̀-èdè yìí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò orílẹ̀-èdè tòótọ́ ní gbogbo ìpele ìṣèjọba ní orílẹ̀-èdè yìí. lọ́wọ́ wa jẹ́ kí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nínú ẹgbẹ́ yìí rẹ̀ àwa tá a ṣáájú yín débẹ̀ ọlọ́run jẹ́ káwa náà ò lè pẹ́ ń bẹ́ẹ̀ àwọn tó jẹ́ sì pọ̀ lẹ́yìn ọlọ́run jẹ́ káwa náà ò lè débẹ̀. gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹni tí wọ́n ṣojú fún àti àwọn èèyàn jàǹkànjàǹkàn yòókù bá àwọn lọ́jọ́ ìdí fún àlàáfíà àti ẹ̀mí dídùn láti ọ̀dọ̀ ọlọ́run fún ọlọ́jọ́ ìbí náà pẹ̀lú ẹni bí ọpẹ́ fún ọlọ́run fún oore rẹ̀. wọ́n ti sin òkú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ olóyè àdébáyọ̀ àlàó àkàlà ní ilé rẹ̀ tó wà ní ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ igbákejì ààrẹ yẹmí ọ̀ṣọ́dún wà lára àwọn tí wọ́n fún ẹni olóògbé náà níbi ìsìnkú ọ̀hún ẹgbẹ́ ọ̀gbọ̀ṣọ́ nígbà tó sọ̀rọ̀ nípa ìgbé ayé olóògbé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ igbákejì ààrẹ yẹmí ọ̀ṣínbàjò sọ pé ipa tí ó kó nínú ìdàgbàsókè ìlú ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ kò kéré rárá gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé nígbà tó fọn rere olóògbé olóyè àdánwò akálà ó ṣe àlàyé pé ìjọba ìpínlẹ̀ náà ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò ṣe ètò láti mú orúkọ rẹ̀ wá títí láéláé fún gbogbo ipa tí ó ti kó sí ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tó ń kà láti inú bíbélì ààrẹ àjọ ńlá ti ìjọ onítẹ̀bọmi ní ilẹ̀ wa Israel yìí gba àwọn olóṣèlú níyànjú láti máa ní ìbẹ̀rù ọlọ́run nínú ohun gbogbo tí wọ́n máa ṣe kí wọ́n sì máa rántí pé wọn yóò jíyìn iṣẹ́ ìrìnjú wọn tó bá di lọ́jọ́ kan ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ sọ wípé àlàó akálà gbé adébáyọ̀ àdàwọ̀ àkàlà ni wọ́n bí ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 1950 ó sì kú ní ọjọ́ kẹta oṣù kìíní ọdún 2022. tó àwọn ìjùbá ìlànà ìgbìmọ̀ fún ti àṣálẹ̀ yẹn pàdé ọlọ́lá aláṣẹ ìdìbò fún ìròyìn lákọ̀tún títí ìgbà náà lẹ́kàn padà lẹ́kọ̀ọ́ dáadáa